الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلاجو إنه قوي èèyàn jẹ́ mùsùlùmí iná ní kí wọn máa pa òfin Allahumma nítorí kò síbẹ̀ ń sì fẹ́ sọ wípé mùsùlùmí ló ń lódodo nígbà tó bá jẹ́ pé àwọn òfin tẹ́lẹ̀ dá wa ṣe àwa kì í tẹ̀lé a máa ń yapa sí ni a sì fẹ́ gba dáadáa lọ́dọ̀ rẹ̀ lọ́dájú pé àwọn nǹkan wọ̀nyí wọ́n takora wọn wọn jọra wọn eléyìí jẹ́ kí àwọn ẹni tó ṣe pé wọ́n ṣẹ̀mí ní mùsùlùmí wọ́n sì kú kúrò láyé ní mùsùlùmí a sin wọn ní ìlànà ẹ̀sìn Islam ó wá kú sí ọwọ́ pé ní tí wọ́n fi sáyé kí ló dé tá a pin kí ló dé tá à ń fi ń falẹ̀ bàbá màmá yìí ti kú láti nǹkan títí lọ bí ọdún mẹ́ta ọdún márùn-ún ọlọ́dún méje ọdún mẹ́wàá kọ́dọ̀ ọlọ́gbọ̀n ọdún wà tó ṣe pé látìgbà tí wọ́n ti kú àwọn ọmọ takú wọn lé àwọn kan láwọn ò ní gbà pé kí wọ́n pín torí tí bàbá àwọn màmá àwọn tó fi sílẹ̀ lódindi àwọn ò ní sọ àfẹsí wàá ní jẹ́ pé bàbá àwọn màmá àwọn kú tán àwọn aṣọ di ẹyẹ yọ ṣebí ẹ̀yin tí bàbá yín fi sílẹ̀ fún ẹ̀yin tí màmá yín fi sílẹ̀ fún ẹ kì ṣe ìyẹn ẹyọ kan ènìyàn tó pọ̀ lẹ́yìn kí ló dé tẹ̀lé jẹ́ kí kálukú ọgbẹ̀tọ̀ rẹ̀ ó ń bẹ nínú yín ẹni tó rí jájẹ ó sì wà nínú yín àwọn ẹni tó jú pọ́n nǹkan tí bàbá yín fi sílẹ̀ ẹ jẹ́ kí kálukú ọgbẹ̀tọ̀ rẹ̀ kò sí nínú nǹkan tí ìlànà ẹ̀sìn Islam tó fi lélẹ̀ fún wa kíkẹ́ kó kú ó kú káwá yarí pé wọn ò ní pín ogún rẹ̀ wọn ò ṣe ní pín ogún rẹ̀ nítorí pé ogún yẹn kìí ṣe nǹkan ní èèyàn kan má ó ti di ti gbogbo àwọn ẹni tó kù fi sílẹ̀ ká sì pín inú ìjẹ kálàfi ọ̀jọ̀ba alágboolé wa òní ìjẹ kí ìrẹ́pọ̀ máa bẹ bẹ́ẹ̀ nítorí gbogbo ogún tó bá takú pé wọn ò ní pín báwọn ẹ̀rí pé àwọn kan ṣàǹfààní bẹ́ẹ̀ àwọn kan ò sì ráǹfààní rẹ̀ ẹni tí ń ṣàǹfààní bẹ́ẹ̀ ló takú lọ sọ ipò òun nígbà kan pín ẹni tí òòrùn àǹfààní kan bẹ̀ ló takú wípé àfitán bá pín wọn ò ní pín wọn gbọ́dọ̀ pín á rí i pé nǹkan méjèèjì yìí kò jọra wọn òfin Allahu ní pé kí wọ́n pín. nígbà míì àwọn ẹni tó dàgbà nínú àwọn ọmọ tó kù fi sílẹ̀ sáyé lọ́kùnrin àti lóbìnrin wọn àwọn gangan lòkúta àdìgbòlù tí wọn kì í fẹ́ kógun ọjọ́ pínpín nítorí pé àwọn ń fi ogún tí wọn ò pín yẹn àwọn fi ń ṣàǹfààní fi yan àwọn àbúrò wọn kéékèèké jẹ kì í sì ṣe pé gbogbo ìgbàlélẹ́ yìí máa ń wáyé nítorí pé ó lè jẹ́ pé ìyàwó ẹyọ kan òun náà lẹni tó kú yẹn ló fi sáyé tó bá ti jẹ́ pé ìyàwó ẹyọ kan ni wọ́n yìí sábà sọ pé àwọn ò ní pín ogún nítorí wọ́n ti mọ̀ pé àwọn náà kan náà ni wọ́n gbọ́gbọ́n yìí fún àmọ́ ńgbà tí àwọn bá ti jọ ẹyọ kan lọ wọ́n pé méjì mẹ́ta mẹ́rin àwọn ọmọ ìyáálé pàápàá jùlọ tí ìyáálé náà bá jẹ́ kà wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ lórí fáwọn onígbà kan gbọ́gbọ́n yìí báwo wá làwọn ọmọ kínkìnkín yìí ni wọ́n ti ṣe máa gba nǹkan kan náà pẹ̀lú àwọn ọmọ tó ń tí wọ́n dàgbà tó bá ń ṣe dàgbà yìí báwo làwọn ọmọkùnrin kéékèèké yìí wọ́n ṣe gba tó pọ̀ ju ti ẹ̀yìn tó ń bí tẹ́ jóbìnrin tẹ́pẹ́ nǹkan ti bírú wọn dànù ó sì máa gbà lọ́pọ̀ rẹ̀ méjì èrò àṣetọ́nì yìí ti ń kọ́ wọn láti takò Allah wọ́n máa fi gbégi dínà tí wọ́n ti ṣèpin ogun níjọ́ tí àwọn ọmọ kéékèèké tí àwọn omi bí àwọn bá yarí pé wọ́n gbọ́dọ̀ pin ogun àwọn bọ̀dáǹtì táwọn ọjọ́ máa yálé àwọn àkà àwọn olè àwọn lọ́ọ́ máa fọlọ́pàá mọ́ àwọn àbúrò wọn lórí pé wọ́n ń gbọ́ àwọn lẹ́nu tí wọ́n ń gbóyin lẹ́nu lórí nǹkan ní àbí nǹkan tẹ́ ẹjọ́ ní wọn ní yàrin yẹn eléyìí tó túmọ̀ sí wípé ìka lọ́mọ èèyàn ìwọ lè sì ń bẹ́nu ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọn owó yìí kì í ṣe tèèyàn kan lẹ́yìn ìgbà tí bàbá yín ti kú màmá yín ti kú ó ti di ti gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ àtàwọn tó lu wa ni wọ́n jogún rẹ̀ níbi ikú rẹ̀ bá ti ṣe wáyé pẹ̀lú ẹni tó fi sílẹ̀ sáyé ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká rántí páwọn náà kú lọ́jọ́ kan tí ìbá ṣe pé èèyàn bá fẹ́ kàn sí bàbá yín èèyàn kan ni màmá yín tó kú èèyàn kan ni tó bá yẹ pé èèyàn kan ló fi àwọn dúkìá tí ó wọ̀ yín lójú yìí sílẹ̀. Si ẹ̀yin lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ẹ̀rí pálá ìfẹ́ kan ṣe lẹ́yìn tẹ́yìn bá jẹ́ ẹni tó fẹ́ kan ṣe oníkálukú yín náà lọ gbìyànjú tí bọ́mọ èèyàn kan náà bàbá yín òun ò ṣe dúró de ti bàbá rẹ̀ òun ò ṣe tẹ̀bà títí yá rẹ̀ kó fi wá jẹ́ pé tí wọ́n náà wo wọ́n má kọ́ má lọ ṣiṣẹ́ rí tiẹ̀ tí bàbá ti yín òun gbìyànjú ó fi ní àwọn eléyìí ni lẹ́yìn wá tẹ̀bà tì àwọn òpònú tó yẹ káwọn náà lọ múra ṣiṣẹ́ wọn àwọn ti dìrìn tó yẹ káwọn náà lọ wá tiwọn wọn wá tẹ̀bà títí bàbá wọn tẹ̀bà títí yá wọn mọ àwọn àgbàlagbà wọn mọ ẹ̀yìn àwọn àbúrò jẹ ṣé nǹkan tí Islam ní ká ṣe eléyìí sàrà ni olúwa ló bùn yín kálukú kọ́ gbẹ̀tọ́ rẹ̀ bólúwa ti ṣe bùn kálukú náà kọjú má tiẹ̀ kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọmọ rẹ aláìfẹ́ kan ṣe kí ni wọn náà fẹ́ ṣiṣẹ́ fi ilẹ̀ fún ẹni tó fi ilẹ̀ níjọ́ tí wọn náà bá kú aláìlérò tó bá jẹ́ ti bàbá rẹ ló ti torí rẹ lọ yọba lórí àwọn àbúrò rẹ ló ti torí rẹ lọ yàdá lórí àwọn àbúrò rẹ ó lè torí di ẹlẹ islam ọ̀faramọ́ wa kà ọ̀faramọ́ wo lè ẹ̀pin ogún ogún ìṣètìyàn kan ti gbogbo ẹni tó kù fi sílẹ̀ tọ́lẹ́tọ̀ láti jogún rẹ ni kálukọ́ gbẹ̀tọ́ rẹ̀ àbùrọ̀mọ́ lọ́dúnkìá dúkìá lára ọdún márùn ọdún méje ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí kíni ọ̀fẹ́ gba sàrà rẹ ni àìkà yẹn ti pọ̀ jù àìláàánú yẹn ti pọ̀ jù wọ́n á máa fáwọn àbúrò ń sàrà ó lè àjàjà tí ilé tí wọ́n fẹ́ pín yẹn tó bá bọ́ síbi tó ti pawó àwọn fẹ́ máa jẹ owó yẹn fọ́dún tó pọ̀ títí àbúrò mi náà tún kú àbúrò mi náà tún kú àbúrò mi náà tún kú ǹjẹ́ ò lẹ́ẹ̀pin ẹ̀jẹ̀ abẹ́rù Allah gbogbo ẹni tí irú eléyìí bá ń bẹ lára rẹ̀ ní gbogbo àgbáńlá yìí tó sì gbọ́rọ̀ yìí ẹ̀rí pé ṣàtúnṣe o ikú ń bẹ ẹgbọ́n tó lù wá sọ waliyakhsha alladhina inna alladhina ya'kuluna amwala al-yatama zulma innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira gbogbo ẹni tí bá ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí olúwa ní iná ni wọ́n ń sínú aláyé yìí o tó bá di lọ́la wọ̀ nánà ni olúwa tún pàkíyèsí وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا ẹni tó ń náà máa ikú lè kú lọ́la tó ń náà fa àwọn ọmọ kéékèèké lẹ̀ tó ń náà sì bẹ̀rù kí wọ́n má jàǹbá àwọn ọmọ òun kéékèèké kó bẹ̀rù Allahu lónìí lórí àwọn àbúrò tiẹ̀ kéékèèké kó bẹ̀rù Allahu lónìí lórí àwọn ẹni tẹ́ ẹ̀jọ́ jogún ẹni tó kú mọ́jà ń bá wọn nítorí pé tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ kí ni nǹkan tó fẹ́ fi ọ láyà balẹ̀ pé ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà torí délé ọ̀dọ̀ wa wa ẹ já Allah nítorí wàá bùn wa kálukọ́ gbá wọn bá tiẹ̀ tọ́kàn ọlọ́wọ́ bá falùbáríkà sí ẹ̀yin ọmọ pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún yẹn tó wáá kí wọ́n ogún yẹn ọwọ́ wọn bá tẹ́lómi bá gbà ó náà bá ti dẹni tó tún ti ní kí ló dé táwọn wa hùwà ká fúnra wa olúwa kó tún wà wá sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.